الله آياته للناس لعلهم يتقون ولا تأخذوا الظالم بينكم بباطل وتدعوا بما إلى الحسنى لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفسي ونفسي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب Adá ọpẹ́ tó ọba alágbára ọba ọ̀kan ṣoṣo atọrọ àlékún olùkẹ́ àti ìgbẹ̀ fún alágbèrè Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ àtìgbẹ́ ọlọ́run kó máa bá wàrà alẹ́ ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa tí à ń tẹ̀lé lánàá wọn títí ìjọ lóde àbùkù yá eléyìí ni tẹ̀síìrì alákọ̀ọ́kọ́ ní Ramadan ìjọra 1446 agbègbè kábẹ́rẹ́ tẹ̀síìrì lánàá nínú èròǹgbà tiwa àwọn títà tó bá wà nínú ọ́ọ̀lù rẹ̀ ọmọ kalọ́nà ìrókè o ọmọ òyìnbó kọ́mọ yẹn ti dèbúrú dèbúrú táì parí tẹ̀síìrì ẹ bá amádẹ́tọ̀ àwọn ọmọ ìkòlù tọ́lọ́ fún aláṣẹ sórí gbogbo tẹ̀síìrì tá à ń ṣe yìí báwa náà ṣe máa ń jókòó níwájú àwọn àfáà wa tí wọ́n máa ń ṣe tẹ̀síì wọ́n máa ń ṣàlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún wa ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n wá ń sọ fún wa yẹn díẹ̀ díẹ̀ ọwọ́nú ara wa à ń rí lò bá a ṣe wá ń lò àwọn ọmọ pé nǹkan ti ń wọnú ara wa ní dáadáa àfábùlà fún mi wá bí tó kù ìyẹn mo sọ nǹkan fún yín rí àtìgbà tèmi wà ní secondary school lẹ́lẹ́ta high school ni mo ti ń ṣe kútúbà àjímọ̀ tí bá ní mo ṣe kútúbà àjímọ̀ sóyé kìí ṣe pé mo ń fi ègbò ṣe kútúbà àjímọ̀ èdè name of Allah di mo bẹ̀rẹ̀ ara o lárúbáwá àti yorùbá that was 1997 1998 ẹni tí ó bá parọ́ ni ó sọ pẹ́lẹ́ rí òun ṣe kí ni ọ̀nbẹ lọ balikisu abdulhafi gbúdọ̀ bí. nínú àwọn tá a jọ lẹ lẹ́ta ẹ̀sùn tá a jọ parí ọmọ wọn mẹ́rin sùkú. sọwárí nígbà náà afẹ́fẹ́ ẹ̀sì ìmọ̀kéwú àfẹ́kéwú yìí ti dà yí láti ń dokú túbà sọ fún ọ̀tọ̀ wà ní ti dà yí ṣe ti máa kọjá lásà yẹ́ jìlì sùn yí jìlì ó jókòó yóò jókòó jókòó mo tún lọ́pọ̀lọpọ̀ ìdí ìmúyí yàtọ̀ ní kò sí lè wọ́n ti kọ́ wọn nílé orin ó sì lè kárí olóró fún òun tó máa ṣe wà láì ìmọ̀ sí ọ̀sẹ̀ tẹ̀bẹ̀rẹ̀ kí kódà ojú àkùrà ní òru èèmọ̀ kéwù tó máa ń tọ́ wá sórí wà ẹ̀ ẹ̀ sọ́rùkù ẹ̀ ẹ̀ ojú ẹ̀ ò tí ì mọ ìbọn ṣàwádẹ́wọ́ tó fi náà mú ọlọ́run ṣàánú rẹ̀ tó o bá ti sá bó o ṣe ń wálé kéwú wá sùkú bàbá wa tó parí lẹ́lẹ́ta mo tún lọ jù bá a ṣe lọ má a tún lọ ó bàbá ń lọ ọmọ ẹ̀kọ́ kọ́lọ̀ ń jẹ́ gbádùn láti lè bàbá àtẹ̀mí yànnà àdìgbọ̀n bí màá rìnṣẹ̀ lọ sí máàdù ọ̀jíà wà láì sànàwà tọ́ba mọ́lẹ́ dájì ni ó lè pé ètò ìdí ìdí ni yàrá mẹ́jọ ń sàlẹ̀ mẹ́jọ lókè ṣọ́ọ̀bù wà wájú bọ́sùkọ̀tà wà lẹ́kùlẹ̀ bàbá mi ò sí nínú olóògùn nínú ayé bàbá mi lágbára kan fún mi lówó